ẹgba tó ń lùyàn téèyàn ò rí tí ò sì lè sọ fẹ́nìkan òní condition tí mo wà tó bẹ́ẹ̀ tó jẹ́ pé nígbà ọ̀pọ̀lọpọ̀ gbàǹgbà míì mo máa ń da ẹ̀kan sùn. omi kúrò lọ́kùnkùn omi kúrò lọ́kùnkùn omi kúrò lọ́kùnkùn ayé mi bàbá. orúkọ mi ni wòlíì ṣètò adéníyì tí gbogbo èèyàn mọ̀ sí olúwa ló gbọ́n kò sí ẹ̀dá tó kọjá àdánwò àdántán ni kọ́lọ̀ má jẹ́ àrí kí n tó ní ìpèníjà ojú ìṣẹ̀lẹ̀ kan ló kọ́kọ́ ṣẹlẹ̀ tó lágbára díẹ̀ tó gbomijé lójú mi kan ìṣẹ̀lẹ̀ má ní gbàgbé ni ní ọdún náà mò ń pírèchì lọ́wọ́ ni wọ́n wá sọ fún mi pé ìyàwó mi ti bímọ o wọ́n dẹ̀ gbé bí ọmọ dání àwọn èèyàn yọ̀ ní church everybody yin ọlọ́run lẹ́yìn yẹn àwọn pásítọ̀ méjèèjì padà sí hospital ìgbà tó máa débẹ̀ condition ìyàwó mi ti change ó di pé ó ń bleed àwọn dókítà ti dúró dè lóríṣiríṣi ṣíṣe wọ́n ń tọ́jú ẹ̀ wọ́n gẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ wọ́n fún lẹ́jẹ̀ ó ń gba ẹ̀jẹ̀ yẹn lọ́wọ́ náà káwá transfer lọ sí UCH ká lọ gbé mọ́tò wá àti ambulance o àti mọ́tò gbogbo ká tó àríjẹ̀ dé ó ti dákẹ́ dókítà kọ́ pè sí ọ́fíìsì ni pé we are sorry àwọn gbìyànjú gbogbo ẹ̀ ṣùgbọ́n ọmọbìnrin yẹn ti kú mi mọ tí mo lè sọ ọmọ mo kàn ṣáà dorí bọ tébù dókítà yẹn mo gbójú sókè ọjọ́ náà mo sọ gbólóhùn tèmi gan bá rántí màmá ní kọ́lọ́hún dáríjì mi máa sọ wá ní ah, ọlọ́run ó sì dojú tì mí ọlọ́run ó sì dojú tì mí mo jáde bẹ́ẹ̀ ni mò ń rìn lọ títì mo ti rìn jìnnà díẹ̀ kí èmi tó ṣí pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi báyìí mo ti bọ̀ mo ṣáà mọ̀ pé mo sọ ó sì dojú tì mí pẹ̀lú omijé lójú ká díẹ̀ ni lẹ́yìn ẹ̀ kò ju bí oṣù mẹ́ta lọ ní pèníjà ojú náà bẹ̀rẹ̀ mo lè rántí lọ́jọ́ náà pé lóòótọ́ mo sùn ṣùgbọ́n gbà tí máa jí ojú yẹn change nǹkan ń wó rakọrakọ kì í ṣe pé bóyá mo kàn jí gbogbo ẹ̀kan dúdú lọ náà wọ́n mo jí nǹkan change ó ń wó rakọrakọ débi pé àti fi ká nǹkan ò ṣeéṣe ìgbà yẹn náà mo dẹ̀ ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ẹ̀ ibi tí mo kọ́kọ́ lọ wọ́n treat mi díẹ̀ wọ́n rí fáàmì síbòmí mo lọ bòmí wọ́n treat mi díẹ̀ àwọn tó ń rí fáàmì sí dókítà kan ní UCH ìyẹn ṣe test fún ṣe gbogbo ẹ̀ ó ní pẹ̀lú gbogbo tó ń wo ìpè kò sí dókítà náà lágbàáyé tó lè fọwọ́ sọ̀yà ó ti ń wọ́ sígbà yẹn náà pé òun lè mú kójú ìríran níbi tó ń bá dé eré ni àwàdà ni asáré sọ̀tún asáré sósì at the end of the day ah, ó padà padà sí bó ṣe wáyé náà ni so látìgbà náà ni mo ti ń live ayé mi wọ̀ tí mo sì ń gbìyànjú pé gbogbo tó yẹ kí ọmọkùnrin ó lè ṣe láyé ni mo gbọ́dọ̀ lè ṣe lẹ́yìn ìgbà náà ni mo bẹ̀rẹ̀ mo fèsì kàríà mi mo rì márì ọlọ́run sì ṣọmọ fún wa mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ orin mo dẹ̀ ti ṣe ya fíìmù à ń sin ẹja ọlọ́run dẹ̀ ń fi ààyè rẹ̀ sí nírètí pé ọ̀la ó dáa títẹ́já ìyàwó mi ni ló jẹ́ agbátẹrù tẹ́já yẹn fún mi kí ni ìdí ẹ̀ ni pé owó kan wà nílẹ̀ àmọ́ tá a fi ṣe ìyàwó wa pé bísíǹsì ò lè wọ́n ni ah, ṣé mi mo lè ṣẹ́jà mi sì máa ń pa ẹ̀ ṣùgbọ́n mo ti gbá research lórí ẹ̀ ó ní ká gbẹ́ ilẹ̀ pond à nílẹ̀ odò ká ṣe kankéré kì í ṣe lẹ̀ wa èyí tó rọrùn lélẹ́yìí oní tapoli mo wá ń gbá research oríṣiríṣi mo pè èèyàn kan iye pákó tààrà tapoli tààrà gbogbo làálàá yẹn pumping machine wà kànga wà everything wà bá a ṣe gbẹja nìyẹn experiment la fà kọ́kọ́ ṣe o ẹja kú bí nǹkan mi oògùn tẹ́nìyẹn ní kàrà tóun rà tó lóun máa ń lò ó do ilẹ̀ lòun ti ń lo tiẹ̀ àṣẹ wa lọ rà míì làwa ń lò fún wọn ibẹ̀ gan la ti wá akẹ́kọ̀ọ́ tíọ́rì ní gbogbo tí mo ní mò ń gbá research tẹ́lẹ̀ àṣẹ practical mo ṣèwádìí màá jókòó ti fúnra mi màá ní ká máa gbé wá èmi màá mix ẹ̀ màá ṣe gbogbo ẹ̀ màá máa fún wọn títí títí títí títí títí kó tó pé àṣẹ wàá bọ́ sójú ẹ̀ ẹgbà tó lùyàn téèyàn ò rí tí ò sì lè sọ fẹ́nìkan ò ní condition tí mo wà tó bẹ́ẹ̀ tó jẹ́ pé nígbà ọ̀pọ̀lọpọ̀ gbàǹgbà míì tí mo máa ń da ẹ̀kan sùn kí nìdí ẹ̀ tí n bá fẹ́ ṣe nǹkan míì tí bá rí pé ó difficult fún mi láti ṣe àwọn nǹkan wo ló difficult fún mi láti ṣe bóyá mo fẹ́ ṣe nǹkan kan lórí fóònù tí mo dẹ̀ mọ̀ pé bóyá kí ní ilé jẹ́ kí n báyàn sọ̀rọ̀ pásánà mi lè dá ṣe màá pèèyàn tó bá mi ṣe ni ìkan ti wà rí mo kúrò nù stúdíò torí a ní online radio a máa ń present mo wá kó mi láàárọ̀ mo sáré wá sí sitting room bí tí mo ti rush kí n gbórí padà mo kàn forí gbá ògiri ni kò sẹ́ni bọ̀dì lọ́dọ̀ mi mo gbá orí mọ́ gbá ah! wọn á dorí kodò ń gbórí létí à orí tí mo fi gbá ògiri yẹn kọ́ ni ó wá ń pè mí mọ́ mo wá ń ronú pé ṣé tí mo bá wá tí mo bá rí tí mi sì nípò yìí ṣé mi ilé òde bá mi mo wá sunkún ẹkún yẹn ni mò ń sun tọmọ kan dé bá mi bẹ̀ dáàdì kí ló ṣẹlẹ̀ mo ní kò sí but you are crying ah mo ní kò sí má wọrí mi sunkún mi sunkún mo ní kò jọ kó má jẹ́ kẹ́ni bọ́dì mọ̀ pé mo sunkún mi kì í fẹ́ kéèyàn mọ̀ so gba àwọn nǹkan yẹn gbà mí káwọn èèyàn máa sọ pé ah ilé ìfáyín kí n máa láǹfààní àti rí aṣọ ìfáyín kí n máa láǹfààní àti rí ah wo bí oh god òyìnbó ló gbowó àtọ wo bí mọ́tò yìí ṣe rí ní láǹfààní àti rí tí bá dédé ronú kan á dùn mí pé mi ò rí i. síbẹ̀ all well and good ipò tí mo wà jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ ni o pé gbogbo everything àbí anything tí ìbáwò kò dé bá ẹ̀dá láyé kó sáà máa sọ retí nù ìgbàgbọ́ tèmi mi ì sọ retí kankan nù hmm, mi ì gbà pé ipò tí mo wà yìí lè render mi useless àmọ̀ràn mi fún àwọn tí ó ní ìpèníjà kan mi ì sọ tójú nìkan ẹ̀dá ò mà gbọ́dọ̀ ró rẹ̀ pin ẹni tó lọ bá lónìí tó ní fún ẹ tó lọ bá lọ́la tó ní fún ẹ tó bá fún ẹ lẹ́ẹ̀mejì tó bá délẹ̀ kẹta kò ní fún ẹ mọ́ àìmọye ọ̀nà ló wà téèyàn lè tọ̀ láì jalè láì mú kànmọ́kàn láì máṣe fi sọ̀rọ̀ ìdílé ability sẹ́lòmíì lọ́rùn ẹni bá ń tọrọ bára wọn kì í jéèyàn. ìyà tó jẹ́ mi yìí ti tó mi ò fẹ́ jìyà láyé mi mo ní kúrò lókun